بسم الله الرحمن الرحيم سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون الزانية والزاني فاجلدوا كل واحد منهما مئة جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وعلى أزواجه أمهاتنا الأطهار وعلى جميع من تبع سنته وسلك مسلكه واهتدى بهديه واستنى بسنته إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد رسول الله وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فالعياذ بالله من النار أبو جماعة أدوك فلون أترى إكيولون أتيكيولون fún aṣáájú wa ọ̀gá wa anabi wa muhammad ìkẹ́ ọlọ́run àti ìkẹ́ ọlọ́run tí a tọrọ fún anabi ọlọ́run jọba ara ilé ẹ̀ ọlọ́njẹ́ bá wọn sàhábà rẹ̀ ọlọ́njẹ́ bá gbogbo àwọn ìyá wa tọ́jẹ́ ní mímọ́ tọ́jẹ́ ìyàwó ànábì gbogbo àwọn tó wá tẹ̀lé àwọn sàábé náà ìkẹ́ ìgẹ̀yẹ ọlọ́njẹ́ bá wọn gbogbo àwọn tó wá lẹ́yìn wọn náà ọlọ́njẹ́ bá wọn abẹ́ ọlọ́run ọba ọba àlekè ọlá ìkẹ́ ìgẹ̀yẹ ọlọ́njẹ́ bá àwa náà ọlọ́run kò sí àwa náà lẹ́ni ire iṣẹ́ rí ìwà rí ọ̀rọ̀ rí ìṣesí rí ọlọ́run kò fi rọ̀ wá lọ́rùn gbogbo ẹni tí ó lẹ́yìn tiwa pátápátá gbá ìkẹ́ ìgẹ̀yẹ kó bá àwọn náà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 àbíkọ́lẹ̀ inú sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallam èyí tí sẹ̀ríà islam pẹ̀lú ẹ̀ òní bídíà gbogbo bídíà wa ní ànú ni gbogbo ànú wa ní kò síbi tí ó rìsọ́ọ̀tì sí àbínú náà ọlọ́run ọba ọba àlekèọ́lá abẹ́lẹ́ òun pẹ̀lú orúkọ rẹ̀ tó dáa jùlọ àti àwọn òròyìn rẹ̀ tó ga jùlọ kí ọlọ́run ọba ọba àlekèọ́lá kó bá wa pa náà dẹ́bọ̀rẹ́ kí ọlọ́run bá wa pa ẹbọ náà rẹ́ kí ọlọ́run wá bá wa rẹ bídíà ṣètánilẹ̀ kó wá bá wa gbé súnà ànábì wa muhammadu ọlọ́run ọba ọba àlekè ọlá ìrẹ́lá dúpẹ́ fún ìwọ tó jásí pé ní èsìn òfìsọ́ rẹ òfìsọ́ wa abẹ̀rẹ̀ Ramadan pẹ̀lú bismillah ní fourteen twenty three àwa sọ̀kalẹ̀ Ramadan pẹ̀lú alhamdulillah ọdún tá a wá wà yìí òun ní fourteen thirty four àtúnwá bẹ̀rẹ̀ Ramadan yìí náà pẹ̀lú àlàáfíà pẹ̀lú dáadáa ó tún bá wa lórí imani ó tún bá wa lórí dáadáa ó tún bá wa lórí ẹ̀sìn islam ó bá wa lórí àlàáfíà ó bá wa lórí oríire ọlọ́run ọba dúpẹ́ fún ọ ọlọ́run ọba dúpẹ́ fún ọ ọlọ́run ọba dúpẹ́ fún ọ àdéhùn tó ṣe tá à ń bá ń dúpẹ́ ni pé la in shakartum la azidannakum lópin ìgbà tí ẹ̀yin ìyẹn bá ń dúpẹ́ fún mi ìmọ̀ ṣàlékún ọpẹ́ tá a dá yìí a fi béèrè àlékún lọ́dọ̀ ọwọ́ ọlọ́run ni ọlọ́run kó ṣàlékún fún wa ọlọ́run kọ́ sálẹ̀ kú fún wa bákan náà gbogbo mùsùlùmí à ń kí yín kóríire àmójúbà oṣù alálùbáríkà àmójúbà oṣù ramadan àmójúbà oṣù oríire oṣù tí wọ́n á fèrè jẹ ni tọ́jà pé téèyàn bá wọnú oṣù yìí tó bá gba àwẹ̀ rẹ̀ bó ti yẹ kó gbà á jíjáde tí ó jáde kó nínú oṣù yìí yóò jáde lẹ́ni tí ó lẹ́ṣẹ̀ kan lọ́rùn mọ́ni jíjáde tí ó jáde kó nínú oṣù yìí yóò jáde lẹ́ni tí wọ́n kọ́ pé àti túkun náà kò lọ́rùn rẹ̀ àti sọ́jọ́ ọmọ àlìjẹ́nà ni jíjáde tá a bá jáde kó nu ramadana yìí èèyàn jáde tó bá gbà àwẹ̀ bó ti yẹ kó gbà lẹ́ni tí ọ̀dọ́ ọmọ àlìjẹ́nà ni gbogbo ẹ̀san wọ̀nyí pátá ọlọ́mọṣẹ́lẹ̀ wọ̀ wa ramadana wa ti a bẹ̀rẹ̀ pẹ̀lú bisimilayi yìí gbogbo ntí ba àwẹ̀ jẹ́ nínú sẹ́ gbogbo ntí ba àwẹ̀ jẹ́ nínú ọ̀rọ̀ gbogbo ntí ba àwẹ̀ jẹ́ nínú sẹ́sí ọlọ́mọdé ṣe ìtànìlá ìlọ́dọ̀ wa débẹ̀ gbogbo ntí wá tún àwẹ̀ ṣe nínú ọ̀rọ̀ gbogbo ntí tún àwẹ̀ ṣe nínú iṣẹ́ gbogbo ntí tún àwẹ̀ ṣe nínú ṣíṣí ọlọ́run kò fi ràn wá lọ́rùn bí a bá wá gbà tán kò síbi kan tá a kó lọ tó juwájú ọlọ́run náà lọ bí wọ ọlọ́run ọba gbà lọ́wọ́ wa kò síbi omi ìta ti lọ́ọ́ ta tí wọ́n ti gbà ọlọ́run kó gbà lọ́wọ́ wa ramadana ti ọdún yìí òun la bẹ̀rẹ̀ bí a ti bẹ̀rẹ̀ yìí a ṣiṣẹ́ lórí pé ramadana gangan fún rẹ̀ kí ni tí ọfẹ kọ́ wa ntọfẹ kọ́ wa yìí òun láti bẹ̀rẹ̀ ṣe tẹfsiri tọdún yìí pẹ̀lú ògo Ọlọ́run ọba nígbà tí ọba àlekí ọlá fẹ́ pàṣẹ àwẹ̀ ń sọ pé ní a'udhu billahi minash shaitanir rajim ya ayyuhal ladhina amanu kutiba alaykumus siyam kama kutiba ala alladhina min qablikum la'allakum tattaqun ọlọ́ni yá ayé wa lẹ́bí iná àmànù mo gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mọ́mìnì kútìbà alaykumu siyam èmi ọlọ́run mo ṣe ramadan lọ́rọ̀ yẹn lérí lérí pé kẹ́ ẹ gbà á kàmá kútìbà ala alladhina min qablikum gẹ́gẹ́ bí mo ti ṣe lọ́rọ̀ yẹn lórí àwọn tó ṣáájú yín náà pé káwọn náà gbà wẹ̀ la'allakum tattaqun nítorí kí àwẹ̀ yẹn kó lè sọ yín di ẹni tí ó bẹ̀rù ọlọ́run àṣẹ ọlọ́run làwẹ̀ a gbọ́dọ̀ mọ́ gbà ṣùgbọ́n n táà tún rí ní èrè nínú àwẹ̀ ni pé a jáde kó nu àwẹ̀ a dẹni tí ó bẹ̀rù ọlọ́run gbólóhùn bẹ̀rù ọlọ́run gbogbo wa la á máa sọ gbogbo wa la á máa wí kọ́dà ẹni tí ó bẹ̀rù ọlọ́run náà yóò máa sọ fẹ́ lómi náà pé bẹ̀rù ọlọ́run sẹ́ẹ̀dì Islam ẹ̀sìn tá a máa lórí bẹ̀rù ọlọ́run àmọ́ kí ni wọ́n ń jẹ́ bẹ̀rù ọlọ́run òun la fẹ́ máa yanjú ẹ bẹ̀rù ọlọ́run ẹ bẹ̀rù ọlọ́run la fẹ́ máa yanjú tí a bá ní kéèyàn bẹ̀rù ọlọ́run nígbà tí àwọn àfáà wádìí pé kí ni ń jẹ́ ìbẹ̀rù ọlọ́run ọba wọ́n lòun ní kó fi ààlà sáàrin ẹ̀yin méjèèjì gàgá kọ́ wà láàrin rẹ̀ àti tí ó ọlọ́run ọba sọ ó fi sáàrin ìwọ àti ìbẹ̀rù ọlọ́run tọ́bajá síkèsì náà ṣíṣe ní ògbé ọwọ́ náà ọlọ́run ó fi ààlà sáàárín ìwọ àti sínà ọbẹ̀rù ọlọ́run nù káníkọ́ máa kí wákàtí márùn-ún ló fi dẹni tí ó wọ àlìjẹ́nu ọlọ́run tá ń pè níbẹ̀rù ọlọ́run ó fi ààlà síbi tí ò ní ju kí wákàtí márùn-ún ọmọ akíndéédé tọ́ba níbẹ̀ gbogbo ntí wá jẹ́bẹ̀rù ọlọ́run yẹn méjì ló kú sí méjì péré ló kú sí ìwà gbé iṣẹ́ méjèèjì níbi tí sẹ̀ríà gan ti gbé níbi ànábì gan ti gbé gbàtọ́ lọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ nùsọ́tò káf ó ní innal ladina amanu wa amilu salihati kanat lahum jannatul firdausi nuzula ó ní innal ladina amanu àwọn tí wọ́n ní ìmánì pẹ̀lú àwọn ọlọ́run wa amilu salihati tí wọ́n wá ń ṣiṣẹ́ rẹ̀ kanat lahum jannatul firdausi nuzula alijanna firdaus òun ni wọ́n padà sọ̀kalẹ̀ sí ẹ̀ rí i pé méjìlá ló ń pín sí alladina amanu wa amilu as-salihat àwọn tí wọ́n jẹ́ múmìnì tí imani odidi kan iṣẹ́ odidi mi nígbà wọn làwọn tó sọ̀rọ̀ ń bomi ó ní wàlá ọ̀sọ̀rọ̀ innal insana lafi khusr illa alladhina amanu wa amilu salihat wal asr innal insana lafi khusr èmi ọlọ́run búra pẹ̀lú àsìkò kan tá à ń pè ní asr innal insana lafi khusr gbogbo èèyàn pátá wọ́n wà nínú òfò illa alladhina amanu àfàwọn tó bá jẹ́ mùmínì ọlọ́run wa amilu salihat jẹ́ ń ṣiṣẹ́ rí ẹ̀ẹ́dì kó ti pèsè méjì ìmánì àti níta sì ń pè ní imani yazid wa yankus imalekum imalekum èèyàn máa wá jẹ́ múmi ní gbogbo àwọn tájú kó bíbà yìí àbí ogun tí ń kírun wákàtí márùn abẹ́nitọ́ sọlọ́hún ọba lọ́kan kọ́dà bí ń kírun tí ò ṣe déédé kọ́dà bí ń kírun tí ò ṣe déédé a lè gbé ní kèfèrí múmi nínú àlágbé ṣùgbọ́n bó ti jẹ́ múmi níhun àwọn tọ́lọ́hún bá sọ̀rọ̀ pé innal ladina amanu wa amilu ọlọ́run ti ìmánì ṣáájú fáwọn torí pé wọ́n ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀ kí ìmánì ò tó dé lónìí ìmánì kéékèèké kan ó ṣẹ́kù sára àwa tá a wà lórílẹ̀ tá à ń jẹ́ mùsùlùmí lónìí àmọ́ sẹ́ẹ̀rì ò sí mẹ́ ìsẹ̀rì ò sí mẹ́ àyíwá ṣiṣẹ́ rẹ̀ máa ń yóò máa ba ti ń jẹ́ ìmánì náà jẹ́ sẹ́ẹ̀rì gbogbo ẹni tí ó jẹ́ ni ọlọ́run kò lè mú kakó fi kejì ilẹ̀ kò ṣeé ṣe méjèèjì ni kó papọ̀ yóò fi jẹ́ mùsùlùmí anabi wa muhammad ibo ló ti bẹ̀rẹ̀ ibi wa amílò sọ́ọ̀lì hati ló ti bẹ̀rẹ̀ ló fi jásí pé ní kí wọn tó gbèdìdé lànàbì gbogbo ará maka pátá wọn fẹnu kò lórí pé ọ̀dọ́ yìí o muhammad yìí o asọ́niku alẹ́ olódodo ni olùfọkàtà ni. Al bọ́ba ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà lórí tọ́ bá fi nǹkan sọ kò ní í dàrú kò ní í jí kò ní í yí padà bó o ti gbé fún lọ́gbà kan rẹ dodo àti ká fi nǹkan sọ ni ká bá bẹ́ẹ̀ sẹ́ẹ̀mọ̀ pé nínú sẹ́ẹ̀rẹ́ gbogbo ara pátá wọ́n mà níbi léyìn rẹ kó tó di pé ìmọ̀ wa lọ jíṣẹ́ ọwọ́ aya àwa lónìí ń kọ́dà fámi ti ń ṣe wá sí ẹsẹ̀ yẹn rí tẹ́ẹ̀mà rí pé eléyìí ọjọ́ tọ́ọ̀gì eléyìí ọjọ́ ẹ̀hánà àfáàmì wà ládùúgbò gbogbo obìnrin gbogbo ẹni tó níyàwó wọ́n ń kóyàwó sáfù gbogbo ẹni tó lówó ń sáfù tó bá ní sàlámù àlékún onídàlóhùn níbi tí iṣẹ́ ẹkú ọmọ rẹ̀ dé ló fi jásí pé gbogbo adáǹpẹ̀rẹ̀ mùsùlùmí àwọn iṣẹ́ ọwọ́ wa kò jáde di ṣiṣẹ́ wà nílùú sọ̀lẹ̀ hajj à ṣiṣẹ́ rí má ló jásí pé tí èèyàn kọ́kọ́ tírénì lára àwọn èèyàn tá a kọ́kọ́ fọ̀ tí ó kọ́kọ́ mọ́ òun níṣẹ́ rí bẹ́ẹ̀yàn bá ti lè máa kírun tí ń gbàwẹ̀ ẹ lọ tún sí ọwọ́ rẹ̀ sí ẹ tún wà rẹ̀ sí ẹ tún sí ọwọ́ rẹ̀ sí jama ìwà dáadáa tá n pè níṣẹ́ rí òun náà ní jẹ́ wà dáadáa òun ti wà lára ọ̀pọ̀lọpọ̀ ará maka gan kí islam tó dé èyàn ni ó mú mi rántí ìjọ tí arábìnrin kan ti ń jẹ́ hind bíntu Utba tó wá islam lọ́dọ̀ nabi wa muhammad òun níyàwó abu sufyan nígbà tí ó wá káwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ wá tí wọ́n wá wájú ànábì tí ń gba islam tá ànábì wá ń ka shurutul bay'a àwọn májẹ̀mú fẹ́ntọ́fẹ́ gba islam tá ànábì ń ka fún wọn anabi wa ń ka lọ pé ẹ gbọ́dọ̀ ṣe gbá ẹ ṣiriki na billah ń ka bọ wá wàlá tazini ẹ gbọ́dọ̀ ṣe zina a nítorí tuntun bá ní àwa tazini lè hóra ṣé wọn á máa pè é lọ́wọ́ lọ́wọ́ àbíkọ́ máa ṣe zina ni kèfèrí tọ́ ẹsẹ̀ wa tó fẹ́ gbà nígbà wọn wá kàdé bíi pé wàlá tazini ẹ sì gbọ́dọ̀ máa ṣe zina a ọ̀ṣun bùs máa sọ pé a kódà ń dọ́ta ń ṣe kèfé níbọ̀ gan àṣe àṣe wọn a máa pè yàn lọ́mọdún àbí kọ́ máa ṣe èèyàn mélòó lọ́ bọ́ ń bẹ̀ lónìí ṣe é rí i pé kèfé rí àkọ́kọ́ ń ọ̀fẹ́ lóore jẹ lómi tá ń pè láàfà lórí ilẹ̀ lọ. wọ́n fi jáde kálukú kan kígbe ìmánì ìmánì ní iṣẹ́ ọwọ́ wọn ọ̀dà ìwà tí kálukú wọ̀ bọ́ sí i wọ́n pé nù Ramadan yìí ó yẹ ká tún ìwà ṣe ká lè sọ̀kalẹ̀ Ramadan ká bọ́ sí di la'allakum tẹ̀tẹ̀kù tọ́lọ̀ ní ká torí ẹ̀ ká fi gbààwẹ̀ jama mùsùlùmí mo fẹ́ sọ̀rọ̀ lákọ̀ọ́kọ́ nípa kí la ń pè ní ìwà rí ọ̀làwọ̀ gangan níṣẹ́ ń bẹ fún husnul khuluq ìwà rí iṣẹ́ rí ìròyìn ibú ẹbí ìròyìn ọlọ́run ọlọ́run fún rẹ̀ tí ọba gbogbo kọtọ sọ̀rọ̀ pátápátá ó kọ rẹ ni nígbà tí a bá fẹ́ ṣe ọbẹ̀ ká kí ó ní sin ali bisimilayi alurahmani kí ni tuma rahman ẹni tí ń kẹyìn láyé kí ni tuma rahim ẹni tí ó kẹyìn ọlọ́run ṣé wàá rí inú àbí wàá bú nínú kọ́ ọlọ́run ibẹ̀ ni alukẹ́rìm wà kí ni tuma alukẹ́rìm ọlọ́rẹ́ inú ọkọ̀ ọlọ́run ibẹ̀ ni arrauf wa kí n túmọ̀ arrauf aláàánú inú ọkọ̀ ọlọ́run ibẹ̀ ni almanan wà kí ni túmọ̀ rẹ̀ ẹni tí ó ṣoore fún ni tí ò ní wẹ̀yìn wò bẹ́ẹ̀ lọ́lọ́run wá ń dá pa rẹ̀ asalaam ọba àlàáfíà almu'min ọba tá a nígbàgbọ́ sí gbogbo àwọn ọkọ̀ yẹn ọkọ̀ tọ́da tọ́da tọ́da téèyàn máa pẹ́ ni tí ń jẹ́ nìyẹn ni tí ń jókòó yìí kò sí ń ta àpèjú ẹni rẹ lọ́wọ́ lọ́lọ́run fún rẹ̀ gan fi ń ròyìn nbí ọlọ́run bá ti ròyìn ara rẹ̀ tó bá fi sọ̀rọ̀ tó le ẹ rí i pé yóò fi hàn yín pé à ah, bóun ti dáa tó kò túmọ̀ pé òun gọ̀ o bí kọ́lọ̀ wọn sọ pé ní innahum yakiduna kaida wa akidu kaida àwọn kèfèrí ọmọ dètè bí wọn bá ti ń dètè èmi náà lè dètè o ìtumọ̀ ní kẹ́ ẹ má lè kí mo ti wá dáa tó ń mọ wá ṣe kí ni mọ gọ̀ kí èèyàn sì má gọ̀ náà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà ìròyìn dáadáa ni káfíńlá gbájá gbọ́n kò sí nínú ìròyìn tó burú lóbi jáde gbogbo òròyìn ọlọ́run pátápátá ìròyìn rẹ ni bó lẹ́nu kó ṣe máa bẹ tí ọ̀wá pèrè lẹ́rú ọlọ́run àbí yóò pèrè mùsùlùmí ti ń sin lọ́run tọ́wọ́ ajá sí pé ròyìn ibú làá máa fi ṣe kínní ọ̀jẹ̀ tó ọlọ́run anabi Muhammad nígbà tí ó sọ̀rọ̀ ó ní inna Allaha ta'ala jamilun yuhibbul jamal wa yuhibbu ma'aliyal akhlaq wa yakrahu safasifaha ó ní ọlọ́run ọba ọba àlekè ọlá subhanahu wa ta'ala jamil ọba tó rẹwà tó dáa ni yuhibbul jamal ó wá fẹ́ràn gbogbo ntọ́ dáa wa yuhibbu ma'aliyal akhlaq ọlọ́run wá fẹ́ràn ìwà dáadáa tó da tó da ọlọ́run nífẹ̀ẹ́ wọ́n yẹ kara ó sẹ́fàsífà ha gbogbo wa rẹ dẹ́ rẹ dẹ́ pálapàla ọlọ́run kọ́ sọmọ automatically bẹ́ẹ̀ bá hùwà tọ́lọ́run kọ́ ẹni tí ń hùwà tọ́lọ́run kọ́ ẹni ẹ̀kọ́ ọlọ́run lòun náà ọlọ́mọ sì wálé ní ẹ̀kọ́ rẹ̀ ń bá bọ̀ ni á padà bá débi pé ìwọ tó ń kírun tó ń hùwà bú ọ padà wọ náà ìwọ tó ń gbáwẹ̀ tíṣe ọwọ́ rẹ̀ ọ̀dà iná rìsọ́ọ̀tì rẹ̀ léyìí tí ẹ̀sìn tó fìdí ẹ̀ múlẹ̀ bẹ́ẹ̀ tá a sì máa mẹ́rin wá fún ọ ẹ dákun jàmá nígbà tó lọ́wọ́ fẹ́ràn yàn nábì wa Muhammad ó ní wa innaka la ala khuluqin azim eré ànábì eré ìwà tó dáa lọ wà ìwà rẹ ìwà rẹ ni ẹni ọlọ́run confam púpẹ́ ní rí ni tọ́lọ̀ ń fún ní recommendation láti òkè sánmà kéje wá pẹ́ ní rí ni tọ́ba wá jí làárọ̀ tí ó bá wá ṣàdúrà o kẹ́ẹ̀lì mọ bí wàá rí ti pàtàkì tó anabi tó máa ṣàdúrà alára pé Allahumma kama hassanta khalqi fa hassin khuluqi ìwọ ọlọ́run ọba o bó o ti dá mi tẹ́dá mi dùn wò yìí dákun tún wá tún wà mí ṣe ẹni tọ́lọ̀ ń sọ pé wà innaka la ala ìtún wa ń bẹ lọ́nkọ́ lọ́wọ́ tó ṣe kí ni o tó tún wà mí ṣe gbogbo alamọ̀ ọ̀dà o tún ṣagídí lẹ́yìn yorùbá gan wọ́n máa sọ pé tí wọ́n bá ń pè èèyàn lólè ìwà níbi ti dá tẹ̀tẹ̀lẹ̀ ìtú wa ń bẹ lọ́n pé kọ́lọ̀ ọ̀tún ṣe kíni kó tó tún wà ń ṣe. anabiwa Muhammad ìtú wa ń bẹ lọ́n ní ìmọ̀ sàdúà púpẹ̀ wọ ọlọ́run ọba ò dákun jàgídíjàgan mọ́ bá sọ́mi kò ní jàgídíjàgan tá a bá pè é mùsùlùmí kò gbọ́dọ̀ yẹ jàgídíjàgan bí n bá rí mùsùlùmí ti ń ṣe tọ́ọ̀gì tí sọmọ ta inú mi má bàjẹ́ ni kí ni yọ̀ọ́ tó sí ọ mùsùlùmí ègún bẹ́ẹ̀ mùsùlùmí ẹ̀ máa ń náyẹn títí mùsùlùmí ẹ̀ máa ń bẹ́ẹ̀ bu anabi gan tá n tẹ̀lé sallallahu ta'ala alayhi wa sallam tọ́ba jìrì àárọ̀ yóò máa wá sàdúrà pé allahumma inni a'udhu bika min munkarati al-akhlaq wal a'mal wal ahwa wal adwa anabi ma pé ọlọ́run ọba o dákun masa sọ kó o níbi nǹkan mẹ́rin àkọ́kọ́ ni pé ọlọ́run sọ mi mi munkaraati akala kó o mi ìwà jàgídíjàgín ẹni ọlọ́run ti fọmọ tẹ́lẹ̀ tọ́sọ fún pé wàá rẹ̀ da ntọ́ wa ń sàdúrà láàárọ̀ pé kọ́lọ́run sọ̀hún kó o níbi ìwà jàgídíjàgín wọ́n ahmed àti sẹ́ jàgídíjàgín sẹ́ jàgídíjàgín iṣẹ́ tọ́gì iṣẹ́ hànà kọ́lọ́run sọ̀hún kó o bẹ̀ wọ́n àwa àti kó o máa lò fẹ́ lóhun pé ntọ́ bá wò wọ́n lòwọ́ ṣe ẹnìkan ò lè darí wọn ẹnìkan ò lè kọ̀ntró wọn anabi nbẹlẹ nkọlọ mọnyọ wọn ò lò fẹ́ nú ó di mélòó jẹ mọ́ ẹlẹ́ẹ̀kẹrin wọ́n àdìwà àtàwọn àrùn tí ò dáa lẹ́ẹ̀fì mọ̀ pé ibẹ̀ làwọn afáà ti pín àrùn sí méjì wípé àrùn ti ń sọ ọmọ èèyàn láyé méjì ni alimami Ibn al-Qayyim al-Jawziyya àdìsí yìí lóyún lófin nítọ̀ nígbà tá a nẹ́bi ń ka ọ̀rọ̀ wa bọ̀ ọwọ́ àfi àrùn sí ajásípàrùn pín sí méjì àrùn ara àtàrùn ọkàn gbogbo nta bá pè ní wàá bú pátá àrùn ọkàn ni àrùn ara là ń gbé lọ síbítù wá sí ni máa fọ àrùn ọkàn èèyàn sì máa fàdúrà fọ ẹ̀dá kan gbẹ̀ntọ́lọ̀ ń bá dánwò àmì wò ni káwọn yẹn máa jẹ́ ọkọ̀ mùsùlùmí àmì wò ni kí mùsùlùmí ó bí ọ àmì wo ni kó máa bá wa kírun àmì wo ni kó máa bá wa gbàwẹ̀ bá ń ti bẹ̀rẹ̀ àwẹ̀ tá bẹ̀rẹ̀ àwẹ̀ yìí tá a máa gbá yìí kí wọn náà gbàwẹ̀ káwa rí ọ ní tọ́ọ̀gì kárí ọ ń jàgídíjàgan kárí ọlọ́mọ àta àmì wo ni o ọmọ lọ́lẹ́ sàdúrà tá nàbí ń ṣe ni o kí ládùúrà náà jẹ̀ ẹjẹ́ àjọ wí Allahumma kàmá àsántà kálíkì fàhásìn kúlùkì Allahumma inni a'udhu bika. من منكرات الأخلاق والأعمال والأهواء والأدواء bitaade yi abẹ́lẹ̀ wọn bá alẹ́ kẹ́ọ́lá gbogbo wa tí ọba da tọ́wọ́ lára wa ọlọ́mọba mukunbẹ bí anabi ti ṣàdúrà wọn àwa náà ṣàdúrà bẹ ibi abá kù sí ọlọ́mọba àtúnbẹ̀ sí wa lẹ́ni tó níbi tó kù sí ta kàyí lọ́ọ́ lọ́ọ́ lè kọ́ fún kọ́lọ́hún lè bá a tún ṣe ànábì gan tọ́lọ́hún ti tún ṣe ń tún ṣàdúrà à ń bẹ̀lẹ̀ bẹ̀lẹ̀ ẹni tí láì fi kún gbogbo ara rẹ̀ jama sẹ́rí anu ẹlòmíà máa ṣe mí tí n bá ra fa mi anu rẹ̀ máa ṣe mí ó lè ṣàìsùn látòrú tí lè mọ́ ó lè fa tẹ̀sùbà látàárọ̀ tí ì dalẹ̀ ẹlòmíì wá ń bẹ lẹ́yìn ọ̀ràn yẹn ọlọ́run àti nẹ́fìlà tipa rẹ̀ bá ká ti ń ṣe nì níwájú ọlọ́run pẹ̀lú wàhálà tó fi kún ọ̀ràn yẹn ti ń kírun pẹ̀lú nẹ́fìlà tipa rẹ̀ ká ti ń yẹn nì tí ò ṣe wàhálà mi lẹ́yìn rẹ̀ tí ẹ bá dé wájú ọlọ́run ẹ bá kó ju eléyìí ti ń ṣàìsùn yìí lọ ó ju eléyìí ti yẹn nẹ́fìlà fẹ́ kú yìí lọ torí pé wàhálà ojú ká gbọ́n ṣe nẹ́fìlà mọ́jú lọ ìwà rẹ̀ jáwèé lọ ìwà àwẹ̀ nẹ́fìlà ní o ìwà rẹ̀ jùlọ imaamu wa maliki rahimahullah rahmatan wasa ó ní ẹni ọlọ́run tó ń jẹ́ òun jẹ́ ẹni ọlọ́run pẹ̀lú ìwà rẹ̀ ni kì í ṣe pẹ̀lú nẹ́bílà àti bàdàtì anabi wa muhammad sallallahu ta'ala alayhi wa sallam ìwọ̀n sọ fún wa ó ní ìnàlí mùsùlùmí al-musaddada la yudirika darajata sawwami alqawwami bi ayati llahi bi husni khulqihi wọ kọ́ra mi dọ̀rọ̀ ìbátì anabi ni mùsùlùmí èyí tí ọ̀lẹ tí ò lè sa èsùn tó nǹkan tí ò lè gba àwẹ̀ tó nǹkan tí ò lè ṣe náfìlà tó nǹkan láwọn náfìlà ọ̀ràn yẹn ní sọ àwọn àwẹ̀ náfìlà ní sọ o àwọn kìámúlẹ̀ náfìlà ní sọ o anabi ni tẹ ẹ bá déwájú ọlọ́run ẹ bá pépò rẹ̀ ó lépa bá gbogbo ẹni tí ń fojú ayé gbàwẹ̀ ẹni tí ń fojú ayé ń délóru ti yẹn náfìlà ti ń kálukálù lóru ipò ẹni ni ó lépa bá wọn torí ìwà rẹ̀ tó ní ìwà rẹ̀ yóò lépa bá wọn kó tún jù wọn lọ nítorí ìwà rẹ̀ tó ní wàkàrà mi tọrọ ìbátì àti àdámọ́tọ́lọ̀ ń dámọ́ tó dáa ló fi jásí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn pẹlẹ ní ọlọ́run tẹ́ bá lọ sàkíyèsí wọn ìwà yìí kò nusẹ kìí kò nusẹ wọn ìwà rẹ̀ kò nusẹ wọn nínú tí wọn kọ́ mú lójú sẹ́ òun ìwà rẹ̀ sẹ́rí ẹ bá fẹ́ mọ̀ bẹ́ẹ̀ nìkan bá nífẹ̀ẹ́ ọlọ́run àbí kò nífẹ̀ẹ́ ọlọ́run abẹ́ni ọlọ́run ni abẹ́ni ọlọ́run kọ́ ẹ kíyèsí wà tí máa ń wù ẹbí náà fi là lẹ́lẹ̀ tẹ̀sípà tí mú kí ẹ fi lẹ̀ láwa ni orí rẹ̀ fi lẹ̀ ẹ sọ pé wà wo ní segin ìwà rẹ̀ lẹ́bi jọ́ọ̀jì bẹ́ni ọlọ́run ni bí ẹni ọlọ́run kọ́ torí pé ìkànnì àwọn sábẹ́ ànábì india abdulrahman ibn al oníjọ́ kan anabi ní káwọn bomi àlùwàlá wa làwọn bá bomi àlùwàlá dé làwọn bá anabi bá ń sàlùwàlá ó ní bá anabi tí wọ́n ń sàlùwàlá àwọn náà wọ́n ń sàlùwàlá tẹ̀lé anabi àwọn wo àwọn náà ń anabi wa ni a ma amalakum ala ma fa'altum kí ló ṣe yín dẹ̀nsẹ̀ báwọn ẹ̀sìn sinmi jẹ ẹ̀sìn kọ́sẹ̀ ní ẹ̀dúró dẹ̀ dẹ̀nsẹ̀ báwọn tẹ̀ náà sàlùwàlá wọ́n wá sọ fún anabi pé hubbulahi wa rasulihi anífẹ̀ẹ́ ọlọ́run anífẹ̀ẹ́ rẹ̀ la ní í ṣe bí ìfẹ́ rẹ ìfẹ́ ọlọ́run ló gbé wa máa ń ṣe táwọn ń ṣe bó ti ń ṣe wọn ìfẹ́ rẹ ìfẹ́ ọlọ́run ni anabi ni ẹ máa ń gbèsè anabi fún wa o anabi ni fàyín ahababtum an yuhibbakumullahu wa rasuluhu fa addu ida tumintum wasduku ida haddastum wa asinu jiwara man jawarakum anabi ni tọ́wá yìí pé torí ìfẹ́ tọ́lọ́run àti tèmi bá ní tẹ̀ ń bá wá fẹ́ kọ́lọ́run ó yìí náà kémi náà sì máa nífẹ̀ẹ́ yín ẹyẹ nsọ ntẹ́ẹ̀sẹ̀ fún yín kì í ṣe ìtẹ̀sẹ̀ yín ni ntẹ́ẹ̀sẹ̀ ni pé bí wọ́n bá ti fún yín lámàánà pé bá ń tọ́jú àmàánà yìí o ẹ tọ́jú ẹ dáadáa ntẹ́ẹ̀túnṣe ni pé tẹ́ ẹ bá ti ń sọ̀rọ̀ ẹ máa sọ dúdú ntẹ́ẹ̀túnṣe ni pé àdúgbò tẹ́ ẹ bá wà gbogbo ará àdúgbò ẹ tọ́jú wọn dáadáa ẹ dákun jẹ́ mọ́ gbogbo ntọ́kàkalẹ̀ ọ̀hún tẹ kàn máa tàn mí lójú mi òun kẹ́ fi jẹ ní ọlọ́run kẹ́ máa ṣe bí n ti ń ṣe lójú mi kẹ́ fi jẹ ní ọlọ́run ntẹ́ máa lọ ṣe tẹ́ fi jẹ ní ọlọ́run ànábi wa káwa mẹ́ta fún wa ẹ lọ lámàá náà ẹ gbọ́dọ̀ máa kúrò ará àdúgbò yín ẹ máa lọ ṣe dáadáa sí wọn ẹ wò sílámù báyìí jẹ́ máa ẹ wò sílámù báyìí ta ìdáàbí wa mọ̀ pé nìkan ẹni ọlọ́ni abẹ́ni ọlọ́nkọ́ kí la wò lára rẹ̀ tí bá ń wé láwà ní tí mú tẹ̀síwá lọ́wọ́ tó ṣe múra gidigidi ọba ti wá di àti mọ̀ kó kúrọ̀ ni àti mọ̀ pé tọ̀ òkúrọ̀ lé léyìí láwa ní iye àti wo ti ń ṣe yìí ibi ń di sí ti lè mọ̀ pé ọba sọ̀rọ̀ àdìsẹ́ kí ni ọjọ́ ni ọlọ́run mọ̀ tá a sì dé àdúgbò tá a béèrè pé ẹ dákun àbá aládùúgbò bọ̀ tí wọ́n ní a ládùúgbò yìí ládùúgbò yìí ọmọ èké ọ̀gbọ̀dọ̀ sí wọlé rẹ̀ ládùúgbò yìí ládùúgbò yìí kálukú ń kọ́dà omi ẹni tí wọ́n dáná kọ́dà àdúgbò yìí díẹ̀ ni o yóò ti kílẹ̀ àti wa pé kìí ṣe ni ọlọ́run ẹni èṣù ni èyí tí ń ṣe fún wa yìí ti ń dìṣe fún ni kẹ́ ẹ lè mọ bí wàá rí ṣe kí ni kò ti lágbára tó jàmá sẹ́ni màá sọ fún ìjábá yìí radiyallahu ta'ala anhu ọ̀fẹ́ tíráfù njọ́ka ọwọ́ abà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ ní ya Rasulullah inni uridu safaran eré anabi mo fẹ́ sẹ́ni àjò awsini ya Rasulullah òjísé ọlọ́run bá mi sọ̀rọ̀ kìlọ̀ fún mi kí n tó máa lọ ṣe wáàsí fún mi kí n tó máa lọ anabi wo bá jíjí lọ́wọ́ ní ibudillah wala tushiriki bihi shay'a Mu'az bin Jabal ìwọ ló ń tíráwù yìí ó ní ṣe wáàsí fún ọ ìtì ìbọ̀sọ ni pé máa lọ sílọ́hún bó ti lè wù kọ́mọ mọ̀ sẹ́kọ̀ pẹ̀lú ọlọ́run kọ́ọ̀lù Mu'adh bin Jabal ní ya Rasulullah zidini òjíṣẹ́ ọlọ́run tó fi nǹkan mi kún fún mi kílà anabi mi kún fún anabi ní ìdá asa'ata fa ahsin waliyahsun khuluquka anabi ní débi kún fún ọ ni pé ìdá asa'ata tọ́ ọ bá ti lè ṣe mistake kan báyìí láti ṣe ìkan bá ti bá ọ fa ahsin sábẹ́ túbẹ̀ ṣe mistake tó ṣe sáré tún ṣe wàlíyá sunu kólókùkà wàá lọ jẹ́ kí wàá rẹ ó dáa wàá lọ jẹ́ wàá rẹ ó dáa àti kí èèyàn ká sì ṣeṣe àti kí wàá ó dáa kí ni ìyàtọ̀ méjèèjì anabi sọ̀rọ̀ ọmọ sẹ̀bọ̀ pẹ̀lú ọlọ́run tán ìwà ló tún sọ fún mahaf ẹ̀yàn bá ti débi kan tọ́ba jẹ́ ní ire yóò rí di jókòó bí ò jẹ́ ní ire kò ní rí di jókòó yorùbá ń bóbi sọ̀rọ̀ wọn lóbìnrin ò níwàá rí ó lóun ò lórí ọkọ ìwárí ní múni ní ìjòkó ọlọ́run kó fún wa wárí o sẹ́rí jama tí a bá fẹ́ mọ èèyàn gidi láwùjọ pé a fẹ́ mọ àwọn wọlé kìyàrú nẹ́ẹ̀sì àwọn táwọn mọ̀ pé eléyìí èèyàn gidi ni owó ká wò ó ayé lọ́bàjẹ́ la fi ń polówó léèyàn gidi iyì ká wò ó ọlá ká wò ó ayé lọ́bàjẹ́ làbí sọlọ́ládé yẹn gidi sẹ́ẹ̀rẹ́ àwọn èèyàn gidi láwùjọ àwọn làwọn tí wọ́n bá níwàáre láwùjọ afáwa abdullahi ibn umar ibn amr ibn al-asi ó ní asọ̀pẹ́yà nàbí yàlla man khayru nas wọ́n làwọn lọ́ọ́ bá nàbí àwọn abilé rẹ̀ pé yá nàbí yàlla ìrì ànábì ọlọ́run man khayru àwọn àwo ni ẹ̀sà èèyàn gidi láwùjọ àwọn àwo ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ anabi wa fún wọn lésì pé ẹ máa gbé síta anabi fún wọn o anabi ní àwọn èèyàn gidi láwùjọ dhulqalbil mahmum wal lisani sadiq àwọn sábẹ́ wọn ni yá nabi yàlla qad arafna lisani sadiqa famal qalbul mahmum anabi wa ni attaqiyyu naqi alladhi la ithma fihi wala baghiya wala hasad anabi ni itẹ́fi mèèyàn gidi láwùjọ zulqalbil mahmud òun lẹni tẹ́mi rẹ̀ fúyẹ́ wal lisani as-sadiq tí a hàn rẹ̀ tí sì máa sòdodo àwọn sábẹ́ wa bẹ̀rẹ̀ pé ya Rasulullah ama lisanu as-sadiq tọ́lọ́ ọmọlábáwá ni wá ama ti ń jáhàn òdodo àmọ́ ìwo ni alqalbul mahmud anabi wa lẹni tá à ń pè ní zulqalbil mahmud ẹni ọkàn rẹ̀ fúyẹ́ ni pé ẹ máa ń gbọ́ntàn níbi kan o anabi ní àtàkì ẹni tó bẹ̀rù ọlọ́run ànàkì tí sí ọwọ́ rẹ̀ mọ́ alladhi la ithma fihi iṣẹ́ ọwọ́ rẹ̀ kì í bí iṣẹ́ lọ́hùn wàlà bagiya kì í ṣàgbèrè wàlà hasada kì í lárí yẹn. kò ní iṣẹ́ ọwọ́ rẹ̀ mọ́ kò ní iṣẹ́ kò wá ní ṣàgbèrè kò ní lára sẹ́ẹ̀rí pé ìwà burúkú méjì bí èèyàn bá níwà lára Kini ni sẹ́rí àpè èèyàn bú ni àgbèrè àti lára nínú ẹni tó tiwa rẹ burú jù láyé asọ lẹ́sìn asọ̀rọ̀ lára lẹ́sìn àtò ní padà síbẹ̀ mọ́ ní nínú ẹni téèyàn bá dá bá dùn òwò papọ̀ téèyàn bá sọ́ra fún tó lè da gbogbo nǹkan rú fún yẹn òun lára ni nínú ẹni tí wàá dẹbi irú tí dalẹ́rú tí dàdúgbò lu onísìnà ni èyí tá à ń pè lágbèrè ẹni tó bá wà láwùjọ tí ò níwà méjèèjì o òun là á máa ń pè ní èèyàn ẹ̀sà láwùjọ anabiwa Muhammad ibi yẹ wa pé kò sí ntọ́lọ̀ ń lè ṣe fún yẹn láyé ọlọ́run fún lówó ni ó fún ní mímọ̀ ni ó fún lọ́lá ni ó fún lásìkí ni ó fi sẹ́rí ipò ni bọ́lọ́run ọba tí ìbùn ni wà kò ní nǹkan anabi ni ìnẹ̀nẹ́ sàlámù yóò tún ṣe àn khayran min husnil khuluq ọlọ́run ọba ọ̀fọ́mi yẹn ní nǹkan kan lórí ilẹ̀ láyé tó tó kọ́lọ́run ó fún níwàárí ẹ̀yàn bá jáde kù tó jẹ gbogbo yìí láyé tí ọba níwàárí jàǹdùkú ni bẹ́ẹ̀ yẹn jẹ́ àfa tí ò níwàárí jàǹdùkú ni bẹ́ẹ̀ yẹn jẹ́ olówó tí ò níwàárí jàǹdùkú ni bí ìgbà tọ́lọ́run ọba ò ṣe kankan fún ni ọlọ́mọdé wa ò pẹ̀lú wa bú gbẹ̀yìn ọlọ́mọdé wa ọlọ́mọ anabi wa muhammad nígbà tí ń ka ẹ eh, ọlọ́run ayélujára yìí kò sí ń ta wá sí láyé tójú sí alikiyama lọ ọlọ́run fi ní wa ma khalaqtul jinna wal insa illa liya'buduni ma uridu minhum min rizqin wa ma uridu an yut'imun sẹ́yìn gbogbo ń wá sí pátá àkórí ẹ̀ ni pé àwa ṣiṣẹ́ àlùjànnà gbogbo ẹ̀ lásàkáǹtì lé tọ́ba níjọ́ àlùkìyàmà àwọn kan wá ń bẹ bá ànábì bá jòkó báyìí pé ànábì ló jòkó yìí o ẹgbẹ́ rẹ̀ ó jòkó sí pé ànábì ló jòkó báyìí jọ́ àlùkìyàmà o ẹgbẹ́ rẹ̀ ni wọ́n jòkó sí àwọn kan wá ń bẹ bá ànábì bá jòkó kan jọ́ àlùkìyàmà wọ́n lé wọn yìnyín síbi tá ànábì wà ànábì wà fẹ́ sọ àwọn tí ó jòkó tì wọn anabi ọ̀gbọ́dọ̀ tó bójú tó kọ́ lọ́wọ́dà lọ́la bá ń kọ́ má sàfin ju alikiyama tí ọba wa sàfin àwọn tí ọ sàfin pẹ̀lú ẹ̀ tí wọ́n láwọn ilé lọ́wọ́ alẹ́ gbé anabi lójú anabi kà wọ́n anabi wa ní ìnàmín ahabikum ilayya wa akirabikum minni majlisan yawm alikiyama ahasinukum akhlaqa anabi láwọn tí ó jókòó tì mí ju alikiyama tí wọ́n sì jẹ́ ẹni tí ìbásọ̀rẹ́ ju alikiyama tẹ̀mí wọ́n jọ máa káàkiri táàjọ máa lọ táàjọ máa bọ̀ táàjọ wà lìjẹ́ náà òun ni àhàsínukùn àkàlàkọ èyí tí wà yín bá dáa jù lẹ́yìn àwọn múmi nìní tí wà rẹ bá ti da ẹgbẹ́ anabi lójú kojú alikiyama bọ́ ọba jó ní wàá bú òun lè jìnnà sá anabi ni ọlọmọsíwá ló ń wàá bú anabi ọ̀sọ́fún ẹni tí ń kírun ju o kẹgbọ́ yí dáadáa kọ́lẹ́ni tí ń gbàwẹ̀ ju o kẹgbọ́ yí dáadáa kọ́lẹ́ni tí ń yọ sàká ju o kọ́lẹ́ni tí ń pòrí mọ́ka o kọ́lẹ́ni tí ń ṣe wáàsí ju o kọ́lẹ́ni tí ń náwó ju o ẹni tí wàá rẹ ṣe ni tó dáa jù ẹgbẹ́ anabi ní ọjọ́ alikiyama anabi tó wá fi kún wọ́n tó ka àwọn àkàtì wọ́n lè jìnnà sóhun tóun ò tiẹ̀ nífẹ̀ẹ́ rí wọn jọ alikiyama wọn bá kiri wọn bá gbàwé wọn bá yọ sàká anabi ní wa inna abghadakum ilayya wa ab'adakum minni yawm alikiyama ath-thalithun wal-mutashaddiqun wal-mutafayyiqun qalu ya rasulallah qad alimna ath-thalithun wal فما المتفيهقون يا رسول الله قال المتكبرون anabi tó bá di alikiyama àwọn tí wọn tí tí ní fẹ́ rí wọn tí ń bá rí wọn tí wọn máa bí mi tí wọn ó sì lé wọn jìnnà síbi tí mo bá wà ní alikiyama anabi láwọn tí wọn jẹ́ àfẹ́rífẹ́rú náà àwọn tí wọn máa ń rojọ́ ẹlẹ́jọ́ káàkiri wọn rojọ́ fẹ́lẹ́ yìí rojọ́ fún tọ̀hún bàyẹn ló kọjá káàkiri máa ń sámẹ̀ bọ́ kí gbogbo ẹni tí ń sámẹ̀ bọ́ tí máa rojọ́ àwọn yẹn láburú káàkiri wọn lè jìnnà sáà nẹ́bí ju alikiyama ni wọn ò ní wo òun wọn ò ní wo àwẹ̀ wọn ò ní wo sàkẹ́ wọn ò lè dànù bẹ́ẹ̀ yìí ọ̀gbọ́dọ̀ bá nẹ́bí tó yìí tẹ̀fẹ́jọ́ túlérè òbí já sí pé ahọ́n rẹ̀ ó mú lọ́wọ́ nínú wàhálì ni kọ́ ọmọ máa rojọ́ ẹlẹ́jọ́ à ń padà bọ̀ wá bẹ́ẹ̀ á padà máa ka ìwà èmi ò ní fi igbá kan bọ̀ kan bẹ́ẹ̀ sì bá ti sọ ọ́ bẹ́ẹ̀ ni ti sọ kì í ṣe bí yorùbá ti gbọ́ yé torí tá a bá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àwọn àwa onísìn tá a bá dákọ̀ tẹ́ríba tá a ń dákọ̀ tìjú ọ̀tọ̀ ni tí yorùbá máa gbọ́ yé níbi ìtẹ́ríba ọ̀tọ̀ ni tí wọ́n máa gbọ́ yé níbi ìtìjú ọ̀tọ̀ sì ni tí sẹ̀rí àti kíni mo sì rò pa fẹ́ sin ni bẹ́ẹ̀ bá sì fẹ́ sin lọ́run sọ náà ni ó fi kì í ṣèyí tí ń bá bọ̀ kó tó ọlọ́run bẹ́ẹ̀ yẹn bá ti gba tọ́lọ́run tán ìtọ́lọ́run bá sọ lókun tẹ́yìn ọmọ ṣe tí ọmọ fi ṣe wà bẹ́ẹ̀ yẹn bá wà lóhun gba tọ́lọ́run àmẹ́lẹ́ yìí ọlọ́run lọ́sọ àmẹ́mi ọ̀fẹ́ yìí yu'minuna bi ba'din wa yakfuruna bi ba'din irú wọn ní má ní sẹ́gbẹ́ kan tíra wọ́n sì ń ṣe kèfèrí pẹ̀lú ẹgbẹ́ kan mò ń padà bọ̀ àwọn yẹn ju àwọn wà pẹ̀lú ògùn ọlọ́run anabi wa ni àtẹ́rìfẹ̀rúnà àwọn tí wọ́n máa rojọ́ kálé tí wọ́n máa rojọ́ kí ẹlẹ́ẹ̀kejì alimutasadiquna àwọn tí ó máa fi fètè tẹ̀kúrọ́ mọ́ ni tí ó sì máa rojọ́ takolójú ẹ̀ ó takolójú ẹ̀ àwọn sábẹ́ wa nítọ̀ ya Rasulallah tẹ̀lifẹ̀rúnà mutasaddiquna amatuma rẹ̀ àwọn wo lọ́wọ́ ń pè ní alimutafayihakuna àwọn wo ní jẹ́bẹ̀ anabi ní sọ́rẹ́ àwọn alimutafayihakuna àwọn alimutakabirun onígbèraga onígbèraga bẹ́ẹ̀ yẹn bá nígbéraga kò sí tó lè jẹ́ wọ́n lè jìnnà sáà nàbí Muhammad ọba dìjọ́ alikiyama nínú kéwù kan tá a kí n gbà tá a wà nílé fún tá a lè wàlẹ̀ kíburu yá wòlẹ̀ rabbina sifatun bihi maksusatun fatajannabanha wattaqi ọlọ́run nìkan ló lè ni gbéraga lẹ́yìn ọlọ́run nìkan ọ̀gbọ̀n lẹ́gbẹ̀rẹ̀ga wò bọ́ba dán gbéraga wò ọlọ́run tó ní gbéraga ó bínú sí ni èyí ni ọlọ́run fi sọ̀pọ̀lọpọ̀ kalẹ̀ tó jábọ́ ọlọ́run fi jọ́pọ̀lọpọ̀ èèyàn bọ́ toro ní gbéraga pẹ̀lú ntọ́lọ̀ ń ṣe fún ọlọ́run lè bùn ọ ní mímọ́ ó lè bùn ọ lówó ó lè bùn ọ lọ́lá ó lè fi ọ sí ọwà sí jẹ́ ọwà farabalẹ̀ fọlọ́ òní yóò ń nínú ẹni tí wọ́n lè jìnnà sáà nàbí wa Muhammad níjọ́ alikiyama alimutafayihikuna àwọn onígbéraga alimutakabiru tí ń sì gbéraga kẹ́ẹ̀ lè mọ rírì wà pé wà ó èèyàn lẹ́sìn yìí níwà ní ìwà òfúyẹ́ bẹ́ẹ̀yàn bá níwà abú níjọ́ àlìkìyàmù wọn lè jìnnà sáà nẹ́bí wa Muhammad sallallahu ta'ala wa sallam sẹ́mi kótó bá níjọ́ àlìkìyàmù níjọ́ tó lè jù tá dénú mi. sẹ́rí ọba àlekè ọlọ́run sọ́nù sura kan pé wa amma man thaqulat mawazinuhu fahuwa fi 'ishatin wa amma man khaffat mawazinuhu fa ummuhu hawiya wàmà àdìrà kàmá hìyà náírà muhammed wà á máa ma nsẹ́kù láti máa wà sí inú ẹni tó sùn wọn sẹ́yìn rẹ̀ tọ́ba tẹ̀ sùn wọn tó ju sẹ́yìn bí lọ fàwọn wà bí ìṣe ti rà àdìyà yóò wà nù sẹ́mi tinú rẹ̀ ọmọ àdùn tọ́lọ́ tóun náà yọnu sí sẹ́mi ọ̀ sẹ́yìn wà rí kò fúyẹ́ níbi kó sùn ó bẹ́ẹ̀ yẹn bá kírun tọ́ba gbáwé tọ́yọ sàká tí ọba níwàá rí òṣùwọ̀n rẹ̀ ó fúyẹ́ ni o wà á mọ̀ mẹ́ni xafati ma wà zi nu ẹni òsùn ẹ bá sì fúyẹ́ nìyí fa umuhu hawiya iná hawiya ni ó gbà tọ́ ọlọ́mọdé náà hawiya ó gbà wá tọ́ bàbá sàmì kàmá lọ sí sẹ́ẹ̀rì kàmá lọ hùwà rẹ̀ ni àmì yẹn ò lè jẹ́ àfikọ́lọ̀ kò fi sẹ́ẹ̀rì rẹ̀ wá lọ́rùn muhammad onímọ̀mí ṣẹ́yìn afikọ́lù bí mizanil mumin yawm al min husn kulik wa inna allaha yubugidul faisha albadi anabi ni kò sí kankan tó lè mú òṣùwọ̀n ọmọ anabi àádámà tó bá jẹ́ múmìnì tí ẹnìyẹn jẹ́ múmìnì ntí ó mú sẹ́ẹ̀rì rẹ̀ tẹ̀sùnwọ̀n láyé kò sí ní tótó kó fi sẹ́ẹ̀rì kún bí ó sì sẹ́ẹ̀rì kó jẹ́ múmìnì ju bẹ́ẹ̀ lọ òṣùwọ̀n rẹ̀ lọlẹ̀ yọ lọlẹ̀ anabi wa ni fa inna Allaha ọlọ́wọ́n bọ̀ bá àlekè ọlá yubugidul faisha ń bínú sí ẹni tí ó jẹ́ èèyàn jákujáku tí wà dáadáa alibadi tí ò lójútì ọlọ́run bínú sí béèyàn bá ti lójútì abẹ́ ìbínú ọlọ́run lọ́wọ́ béèyàn bá jẹ́yàn jákujáku tí kàn sẹ́yìn dáadáa abẹ́ ìbínú ọlọ́run lọ́wọ́ ọlọ́run kọ́ làwọn bẹ́ẹ̀ ọlọ́run má ṣe tiwa bẹ́ẹ̀ tó bá dijọ́ àwọn kan bẹ tí wọ́n wà ní sarafu masalasi kan la joko tá a ẹlẹ́ni ọba kírun kába síbá kan náà ni bẹ́ẹ̀ yẹn kírun bí ẹni ó kírun Madina sẹ́sẹ́gbẹ́ rẹ̀ ẹni kírun Madina sẹ́gbẹ́ ẹni ó kírun yàyìn bẹ́ẹ̀ yẹn sì Jerusalemu ẹni ó kírun Jerusalemu ládàá tí ọgbẹ́ ẹni ó kí n bí ò lè gbà á sẹ́ẹ̀dì bó ti rí náà bá a ti wà lìjẹ́ náà nẹ́nu ìwọ náà wà lìjẹ́ náà bọ́lọ̀ bá sànù rẹ̀ èmi náà wọ̀ bọ́lọ̀ bá sànù rẹ̀ pẹ̀lú sẹ́ẹ̀rì àmọ́ kíní wọn yàtọ̀tọ̀ sí ẹni ọkọ bínú gbonú ilé lọ́kọ ẹni ó sì ra lẹ̀ seven hundred million tó fi ra lẹ̀ tó sì fi three billion kọ́ kí lóun náà kọ́ ẹ̀ ṣé bákan náà wá ni ṣé bákan náà ṣé bákan náà bàbá ni wẹ́rẹ́wẹ́rẹ́ nísìnyí ìjẹ́sẹ̀ ìdí mú ká wáyé ẹ̀yàn bá ní wẹ́rẹ́wẹ́rẹ́ ọba gòkè bíríìjì tọ́mílámìjì tọ́ba sọ̀kalẹ̀ báyìí ọ̀tọ̀ nílé jẹ́ tó máa rí àwa náà sì ní à ń kọ́lé ládùúgbò yẹn àyè kọ́dà tá à ń dúpẹ́ fọlọ́n pa á sí kínní tọ̀ sọ́wọ́ àjọra wọn ọjọ́ra wọn sẹ́ẹ̀dì bó ti rí láyé gẹ́lẹ́ ògbálẹ̀ kí á mọ̀ ní o ti rí nu àwọn kan bẹ tí ó wà láyé táwọn èèyàn máa rí wọn pé sáyè kalẹ̀ ń sì wà yìí nínú àlìjẹ́nà àwọn kan náà bẹ tí wọ́n bẹ́ bò míì bẹ́ẹ̀ yẹn bá rí bẹ́ẹ̀ tó wà ń bí wíwá rí ògbà ẹ̀yìn ah, náà sì wà àlìjẹ́nà báyìí kí ni ó bí gbogbo ẹ̀jẹ̀ mọ́ ìsẹ̀rí ìwárí anabiwa muhammad ó ní innal abda ẹ̀rú tó bá jẹ́ múmìnì la yablughu bi husni khulqihi adima darajati al-akhirah ọjẹ́rú ọlọ́run ọjẹ́ múmìnì tó o bá fi lè níwàárẹ̀ kún múmìnì rẹ̀ ń àtijẹ́rú ọlọ́run tó jẹ́rú ọlọ́run ipò tó lágbàá jù lálẹ́ kìámà lọ́wọ́ à ìtumọ̀ ẹni báwọn ilé tó ló ṣe kí lọ́gbẹ́jọ́ alikiyama wàsára bulu mẹ́nẹ́ẹ̀sì àtàwọn ẹni tó níyì jù ni wọ́n fi ọ sí torí kọ́ jẹ́ oníwàárí òun ṣiṣẹ́ rẹ̀ òun wàárí lẹ́ẹ̀fì mọ̀ pé wàárí ò kéré nínú ẹ̀sìn wa yìí sẹ́wárí anabi ni ẹni tá a sì ń wí wà innahu lada'iful ìbáàdà tá a bá ní káwọ́ ìbáàdà rẹ̀ ìbáàdà rẹ̀ fúyẹ́ ìbáàdà ti ń ṣe ṣe àmọ́ wàárí ṣe kí ni ìwà tó dáa ni wọ́n lọ fi sáré jẹ́nà tó lágbá jù wọ́n ní kílódé wọ́n lọ sínú àmọ́ wà rẹ̀ ẹni ẹ̀rẹ́ ni ẹ lọ sáré jẹ́nà tó lágbá. anabi wa ni wà innahu ẹrú mi sì ni la yablugu bisu'i khulqihi asfala daraja fi jahannam wọ́n ní wọ́n lọ fi sísàlẹ̀ palẹ̀ ibi tí jahannam parí sí ibẹ̀ ni kí wọ́n lọ lè fi sí torí torí sẹ́ ẹkú ní ṣe ìwà kú ní wú. ìjọ́sìn pé èèyàn máa kírun kọ́ máa gbà yẹ kó tó wáyé irun tún yẹn ṣe ní bọ̀ wá bẹ́ẹ̀ ẹ̀rí bí gbogbo ẹ̀sìn tọ́lọ́ ní a máa ṣe gan ó ní tọ́fẹ́ tún ṣe nínú ìwà wa mùsùlùmí ṣe ya jàgídíjàgan mùsùlùmí ṣe ya tọ́gì mùsùlùmí ṣe yọ mọ̀ta tábà pín in mùsùlùmí ládùúgbò òun lọ́yọ́ dáa jù tábà pín in mùsùlùmí láwùjọ òun lọ́yọ́ dáa jù tí a bá pín in mùsùlùmí láàrin ẹbí ìwọ kọ́ dáa jù ó gbọ́ ẹ̀rẹ́ ń sọ́n pa wá ni bóòlù tí ó ṣe máa ṣe wúwọ jọ máa kọ nínú eléyìí tí wọ́n máa ń wájà lùkú ẹ̀sìn ọlọ́wọ́ sí tó ń ṣe ìwọ́wọ́ ara rẹ ni. ṣe rí abẹ́lẹ́ òun kó fi gbóṣe rẹ̀ wá lọ́rùn kó fi wà rẹ̀ wá lọ́rùn nínú tí gbé yẹn wà lìjẹ́ nínà iṣẹ́ rí jẹ́ nàmbà wán kéèyàn jẹ́ ní rí kọ́ máa ṣiṣẹ́ rí ọjẹ́ nàmbà wán anabi Muhammad ń sọ fún wa pé ní arákùnrin kan wá bá a ó ní ya Rasulullah dákun kí ni ó gbé mi wọ alijanna anabi kan nǹkan méjì nǹkan méjì péré anabi ní takuwala wa husnul khuluq takuwala wa husnul khuluq lọ́ọ́ bẹ̀rù ọlọ́run màláhù wárí ìbẹ̀rù ọlọ́run àti wárí ẹ dákun ẹ bá fẹ́ wá jẹ́ ní ìsìn tí ń bẹ̀rù ọlọ́run tí ọba wù wárí kí ni túmọ̀ rẹ̀ ìníwà lè jẹ́ náà ni kò tiẹ̀ sí tá ń bẹ́ẹ̀ lọ́lọ́ nǹkan tó ju ìwà èyí àwa bẹ́ẹ̀ lọ́lọ́ nǹkan máa jalè èyí àbẹ̀ lọ́lọ́ wọn máa ṣe sìnà èyí àbẹ̀ lọ́lọ́ wọn máa kúrọ́ èyí àbẹ̀ lọ́lọ́ wọn máa mutí èyí àbẹ̀ lọ́lọ́ nǹkan dájú èyí àbẹ̀ lọ́lọ́ nǹkan yàkà lóbi jásí pé bẹ́ẹ̀ lọ́lọ́ nǹkan ní ń jẹ́ wàá rí tẹ́ kí ni ó gbé yẹn wọ anabi tún ka nǹkan méjì anabi ni alifamu walifarij ẹnu àtàbẹ níwà jẹ́ ń ka àwọn tí wọn ní wọn lé wọn jìnnà sí anabi lẹ́ẹ̀kan àwọn ẹlẹ́jọ́ yìí náà ni àwọn tí wọn sọ̀sọ̀ kúsọ̀ yìí náà ni kẹnu rẹ ọmọ tiẹ̀ wúwo láti sọ kankan gbogbo ọ̀rọ̀ bú ìwọ ló lè sọ àánú àwọn tí wọn kọ́ ni wọn máa ń ṣe ni ntí ń jáde lẹ́nu mi nu wọn àfi kan lọ sí tawba pẹ̀lú àwọn ọ̀rọ̀ kọ́rọ̀ tí wọ́n máa sọ wọn àròyìn obì ńgbà míì wọn máa sọ̀rọ̀ ntọ́lọ́ wọn téèyàn gbọ́dọ̀ máa sọ gbà mí nu kíní wọn tí n bá ń kọjá lóyún jẹ́ gbé mi lọ yín máa gbọ́ pé aa àwọn yẹn sì ń gbọ́ kíní yìí sẹ́ni tí ń sọ eléyìí ọbẹ̀rù ọlọ́run kò rọ kò rántí àlìjẹ́ nìyí kọ̀mọ̀pẹ́ ní ọlọ́run wà ní ìtí gbé yẹn wọlé ẹnu náà ní àti abẹ́ nùtọ́lọ́lágbà ìjọsìn àdọ́mọ ni tàbí náà sì ni ó ti fúyẹ́ lọ́dọ̀ àwọn èèyàn ti fúyẹ́ àsìkò tá a wáyé kọ́lọ́wọ́ sànú ni ẹni eré kéré ọlọ́run kò fi wá sínú wọn ṣe wá rí ṣe bú ìwà bú ìṣe bú ìwà bú ṣe rí bẹ́ẹ̀ yẹn bá ṣiṣẹ́ rí jù bẹ́ẹ̀ lọ ìwà abú máa ba ṣe rí jẹ́ ni kéèyàn máa kírun kó máa gbàwẹ̀ kó máa yọ sàká kọ́ máa kórè umra kọ́ máa kórè maka kọjá àfa àti ṣe wáàsí kọjọlówó ti ń náwó kọjá jagunjagun tá a bá fi lè tú díẹ̀ tá a bá bá wà bú lọ́wọ́ rẹ̀ ẹ lọ sọ fún pé n ti ń ṣe ń ṣe wàhálà lásán ni. sẹ́rí àwọn àwọn abúngá ṣe pín sí méjì ìwà abú wa tọ́lọ́hún ọ̀tọ̀ ni èyí tó wá burú jù nínú wa abú ìwà abú tó ń wù sí ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ nínú òṣùlù ṣẹ̀ríà nínú foundation fikiu sẹ̀rí àtàkọ́ kọ́ ìdá kan bẹ́ẹ̀ òfin kan bẹ́ẹ̀ tí ń sọ pé ní hukukullah mabniyatun ala al-musamaha wa hukukul ibadi mabniyatun ala al-mushaha hukukullah ìwọ ọlọ́run ẹ̀tọ́ ọlọ́run mabniyatun ala musamaha bọ́ọ̀ ti túbá ọlọ́run sì forí o tọba tọrọ àforíjì tó dédé ẹ̀mọ́ yóò sì forí jẹun ama huququl ibad àmọ́ ìwà àwọn ẹrú àwọn èèyàn bíi tiẹ̀ tó ń ṣe jàmbá fún mabuniyatun ala al-mushaha ọ̀ràn yẹn ni kọ́ gbèsè lára yẹn lóbi jáde pé ẹlòmíì yóò máa ṣiṣẹ́ eré àmọ́ àwọn ṣe é bútí ń ṣe kò ní jẹ́sẹ̀ eré rè rọ́rọ̀ lọ́wọ́jú ọlọ́run anábìwá Muhammad àwọn sábẹ́ pé tí ń jọ kan ni wọ́n bá wọn sọ̀rọ̀ ni wọ́n bi wọn pé àdìsí ni mò ń sọ yìí ó wà nù Sahihu Muslim ó tún wà nù Sunanu Tirmidhi anabi bi wọn léèrè pé àtẹ̀dìrú ni mẹ́nìlì muflis ẹ̀yin sábẹ́ mi sẹ́ẹ̀mẹ́ni tí ń jẹ́ alimuflis ẹni tó jò kalẹ̀ tó jò kalẹ̀. àwọn sábẹ́ ń wà níbi lójú àwọn sábẹ́ ní al-muflisu fina man la dirhama lahu wala dinar ẹni tó jù kalẹ̀ láàrin àwa àwọn sábẹ́ rẹ ẹni tí ò ní owó tó nítumọ̀ tí ò ní pọ́n kò ní dọ́là kò ní náírà kò ní pọ́n kò ní náírà kò lówó gidi lọ́wọ́ anabi ní kò rí bẹ́ẹ̀ innal muflisa min ummati Allahu akbar anabi ọ̀sọ̀rọ̀ kẹfẹ́rí ma kọ̀sọ̀rọ̀ yahudi kọ̀sọ̀rọ̀ nasara kọ̀sọ̀rọ̀ majusi ti ń bọ̀ náà ti ń bọ̀ kí ti ń bọ̀ pẹ̀ ẹni anabi sọ inel muflisa min ummeti ẹni tó jò kalẹ̀ nínú àwọn tí ń tẹ̀lé mi mọ̀nyáàtì yóò mọ̀lìkìyàmà lẹ́yìn tó yẹ pé tó bá di jọ àlìkìyàmà yóò wá yóò dé jọ àlìkìyàmà bí sọ̀láàtìn irun rẹ̀ ó yẹn jú wọ́sùyáàmì àwẹ̀ rẹ̀ ó yẹjú wọ́sàkáàtì sàkáàrì ó tún yẹjú kò kírun òsí lọ́rọ̀ ẹ̀ àkípé ni kọ̀gbà àwẹ̀ òsí lọ́rọ̀ ẹ̀ àgbàpé ni kọ̀yọ́ sàkáà òsí lọ́rọ̀ ẹ̀ ọyọ́ ó pé wàyà ti wakọ̀lẹ̀ ṣẹ́tà mahada anabi wa muhammad ó fìdí ẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ tó yẹjú alhakimu na ìsàbúrí gbà wá nínú tírà rẹ̀ alibani sọ pàdé sinwó lálàáfíà anabi ní èèyàn mẹ́ta kan bẹ thalathatun yad'una Allaha azza wa jalla fala yustajabu lahum èèyàn mẹ́ta bẹ wọ́n ma ṣàdúà kò sí tí wọ́n lè ṣe Ọlọ́run ní gbàdúà wọn yóò ṣàdúà o àmọ́ Ọlọ́run ní gbàdúà wọn gbàdá anabi ọkọ kẹni àkọ́kọ́ tí ó ṣàdúà tí ò ní gbà anabi ní rajulun arákùnrin kan káàní tààtà òmùrà àtúnṣe yìí àtúnṣe khuliq falam yutalliqha ọkùnrin tó ṣe pé ní ìyàwó inú ilé rẹ̀ ìwà abúníwù kọ̀ wá kọ̀yàwó òun lẹ̀ tọ́ba ṣàdúrà kò ní gbà. sẹ́ẹ̀rí pé wàá rí òfin yẹn bẹ́ẹ̀ yẹn bá níyàwó ńlé tíyàwó wọn hùwà burúkú tẹ́ wá sí fún tí ọ̀sọ̀ wa búlẹ̀ bọ́ọ̀ bá fi lè wá kọ̀ bọ́ọ̀ ṣàdúrà kò ní gbà. the same thing pẹ̀lú ọkọ tójó ń wá abú tí wọ́n yàwó wá jòkó síbẹ̀ bọ́ ṣàdúrà kò ní gbà anábì lọ sọ o àdìsí ọ̀hún sí lálàáfíà ẹni ẹlẹ́ẹ̀kejì tí ó ṣàdúrà tí ò ní gbà wà rọ́jùlùm àtọ́rọ́kùnrin kan káàní láwù alàrọ́jùlẹ̀ alàrọ́jùlẹ̀ mẹ́lún fọlàmù yẹ ṣe àdé àlẹ́ yìí ọjẹ́ yẹn lówó torí gbójú ọ̀ka máa kò sì sanwó nìmá ọjà èèyàn lówó ilẹ̀ ọ̀ka ọmọ pọ̀ jẹ́ torí pé tọ̀hún gbàgbé àbí kò lẹ́lẹ́rìí kan lọ́ọ̀ bá sanwó ẹ̀ mọ́ gbèsè sí wa lọ́run ló sì mọ́ kọ́jẹ́ gbèsè òsì sánmọ́ anabi ni bọ́ ṣàdúrà ọlọ́run nígbà èyí ọlọ́run lọ́mọ yẹ gbèsè tẹ́lómi jẹ ó ní káwọn afọ́ máa lọ kéyà sí fóun ènìyàn máa lọ kálukú láti fóun ọlọ́sàn gbèsè gbígbàgbọ́ de àìsàn gbèsè ló dìí torí ìránṣẹ́ ẹbú kan ní kọ́ jẹ gbèsè kọ́ máa san ìránṣẹ́ ẹbú kan ní. ẹni ẹlẹ́kẹta wa rajulun ata safihan malahu ẹni tó ní owó báyìí tí wọ́n ń kówó fọ́dẹ̀ tí ọ̀dẹ̀ tí ọmọ bí ó ti sọ́wọ́ ẹ̀ wọ́n ń kówó fọ́dẹ̀ ẹni tí bá ń ti owó rẹ̀ sẹ́ni sí ọ̀dẹ̀ yọ sábẹ́ ọlọ́run nígbà tá là ń pè lọ́dẹ̀ ẹni tí ọmọ bí ti yẹn ju owó àbúrò rẹ ni ẹ̀gbọ́n rẹ ni àǹtí rẹ ni ìyàwó rẹ ni àmọ́tẹ́ one thousand naira lódìdí ẹni tá n pè lọ́dẹ̀ mo fẹ́ júwe wọn tí ẹ bá ta súùtì ní naira yọ wà àwọn sáàmù súùtì yìí náà one thousand súùtì àgbà sẹ́yìn oníkò nílẹ̀ súùtì náà ni súùtì ni súùtì ni súùtì one thousand súùtì one naira ó fi one thousand ra kọ́dà bọ́dẹ̀ nǹkan bá lówó fún rẹ̀ lábẹ́ sẹ̀ríà a ní kí ó dé di owó yẹn a máa fún jẹ a máa fún múnú owó yẹn ni títí tí ègbọn bí ọba sì gbọn mọ a máa mọ nítorí wọn àtọwọ́ tóbi lọ́bọ́lọ́ ni kẹ́nìkan wa kó lọ́wọ́ kó wa kó fúru bọ́dẹ̀ ni wọ́n bá ṣàdúrà kò ní gbà ibi tá a ti lọ ibẹ̀ lọkùnrin tó lóbi ìbúnlé tí ò ségin ni lẹ́ẹ̀fì mà pé wàá rí òfúyẹ́ nínú sẹ̀ríà Islam èyí jẹ́ mùsùlùmí kó yẹ yẹn kú èyí sì gbọ́dọ̀ jóbìnrin mùsùlùmí kọ́ máa ṣiṣẹ́ ẹbú bí n bá ń ṣiṣẹ́ ẹbú lábẹ́ ọkọ kọ́kọ́ ṣàdúrà kò ní gbà pàtàkì sẹ́ẹ̀rí mọ́sọ̀ yìí bí sẹ́ẹ̀rí ti pàtàkì tó ó ní ń ṣe pẹ̀lú gbogbo ntọ́lọ̀ ń pè lẹ́sìn kọ́dà pẹ̀lú àkídà iṣẹ́ rí ní ń ṣe pẹ̀lú àkídà tọ́ ẹ bá wọlé alukur'an intẹ́ẹ̀fì mọ̀ pé sẹ́ẹ̀rí ní ń ṣe pẹ̀lú àkídà ìtàpẹ̀lú àkídà ní ìmánì iṣẹ́ rí ni ń ṣe pẹ̀lú ìmánì níta ń pè ní ìmánì ni pé gbogbo ntọ́lọ̀ ń pátá kọ́ ọgbà ṣe kí ni tí a bá lálẹ́ kí a máa wà ó débẹ̀ rí ọ̀rẹ́ ntọ́lọ̀ gbà wà náà ni tí a bá ní kí ni kànjẹ́ sáré ó débẹ̀ rí ẹnìkan ọlọ́kọ́ fẹ́ pé wọ́n lọ́wọ́ náà ni múnkàlù wọn nàkírù wọn lọ́wọ́ náà ni wọ́n sàkáàtì iṣẹ́ wájú àlẹ́ kí ni níta ń pè ní ìmánì ọlọ́ni àràáyíta lẹ́bí yúkẹ́ dìbò bí dì ẹ̀ẹ́rẹ́ ni tí ń pejú àlìkíámà nírọ̀ ni sẹ́gbẹ́ ń tó pejú àlìkíámà nírọ̀ kò sí kí ni kò nígbàgbọ́ ọlọ́run wa ń kasẹ́ tí ọmọ wùtẹ́ẹ̀dì màmí kọ́ ọgbà àlìkíámà gbọ́ ọ wá ní fàdáàlì kàlẹ́bí yẹ̀dú olùyẹ̀tì òun lẹ́ni tọ́pọ̀ ọmọ olùkàn títí ọ̀tọ́jú ẹ̀ ẹ dákun ìpọ́ ọmọ olùkàn ìwà ni àbíwà kọ́ kéèyàn dájú ọmọ olùkàn ìwà abúni àbíwà abúkọ́ ọlọ́run wálé ń tọ́jú ọmọ òrukàn kò gbàgbá lìkì àmọ́ wà ní ọlọ́run kánṣu ìmọ̀ ní àlìkì àmọ́ fàdà àlìkà lẹ́dí yẹtù pọ̀lì ẹtì wàlá yahudu kò sí láàánú láti máa fẹ́ ni tí ò rí jẹjẹ bọ́ọ̀ bá ti máa fún yẹn ní nǹkan jẹ nísìnyí ọlọ́run ọkọ̀ ọ́ sínú ẹni tí ọ̀gbẹ́jọ́ àlìkì àmọ́ gbọ́dọ̀ ló jásí pé ìwà rẹ̀ náà lọ́sẹ̀ pọ̀ mọ́ bákan náà pàtàkì wọn sọ̀rọ̀ ní alukur'an ẹni tó wá sí sẹ́ẹ̀rẹ́ ibo ní lọ jẹ̀mọ́ ẹni bá iṣẹ́ ibo ní lọ nígbà tó lọ́wọ́ fẹ́ẹ́ ròyìn àwọn kan tí ó wọ̀ náà ó ní wọ́n máa bí wọ́n pé máa sàlákà kó ń fi sàkàrù kí ló mú ìwọ́nú náà kọ́ọ̀lù lámúnẹ́kù àkírun ni wà lámúnẹ́kù nùtìrìmú ẹni tẹ́bi ń pa tí ò ní tí ó jẹ àfúnjẹ wa kunna nakhudu ma'al kha'idin a sì ń tẹnubọlẹ̀ à ń rojọ́ kálé pẹ̀lú àwọn tẹ́ ń tẹnubọlẹ̀ rojọ́ ká wa kunna nukadibu a sì péjọ àlùkìyàmà nírọ́ lẹ́ẹ̀bì rí pé ìmánì pẹ̀lú sẹ́ẹ̀rì wọ́n ṣe kí ni irun gan fún ó ní ń ṣe pẹ̀lú sẹ́ẹ̀rì irun fún ó ní ń ṣe pẹ̀lú sẹ́ẹ̀rì nígbà tó lọ́wọ́ sọ pé akimi sọláàtà ẹ máa kírun ọ wá ní inna sọláàtà tẹni ha alẹ́lẹ́fà àṣà yìí gbàtọ́ lọ́wọ́ ọ̀run yà nẹ́bi ó ní laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bilmu'minina ra'ufur rahim laqad ja'akum rasulun min anfusikum anabi katiwa banyara yìí nìyẹn azizun aleyhi ma anintun iti n ba ni la yóò sì kà á láyà tọ́ba ní kábà ní báyà yóò sì kà á harisun aleikum yóò ti dáa fún yín ní sáré kí bilimu mi ní na bọ́lọ̀ mu mi ní bá ti ṣẹlẹ̀ báyìí aláàánú ni oníkẹ́ni bá a fa àti rí nu tọ́ba jẹ́ àfa dáadáa bí nǹkan bá ń sa àwọn jàmáà rẹ̀ wọ́n ò ní gbádùn òní pẹ́ni tọ́ba jẹ́ ọjẹ́ ntí ọjẹ́ ọjẹ́ kémi ó ti yó bámbámu ntèmi èèyàn bú ní wíbẹ̀ àfa àti wíì wọn ọ̀tún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo olú tá a wà yìí tá a wà ń bẹ̀ yìí nílẹ̀ Yorùbá yìí àwọn àfa àwa ló ṣiṣẹ́ ọlọ́jà wa ló lè ṣiṣẹ́ àwọn àfa àwa ṣiṣẹ́ eré púpọ̀ ilẹ̀ Yorùbá yìí èmi ọ̀fẹ́ rí ibi kan tó yẹjú tá a ní ogun ni wọ́n fi gbèsè ń bẹ̀ iṣẹ́ eré àwọn àfa àwa àwọn ń dá wa tàkọ́kọ́ iṣẹ́ eré wọn lọ́pọ̀lọpọ̀ fi gbáà islam eléyìí ó pe à nígbà tó mọ̀ mí tọ́rẹ́ mọ̀ mí àwọn àfa ṣàdúrà fún ni àdúrà wa gbà mo náà máa lọ sí islam eléyìí ó pe àwọn mi kọ̀ọ̀lọ́mọ bí àwọn àfa ṣàdúrà fún eléyìí ó pe nígbà tí mo jẹ gbèsè àwọn àfa lọ́sàn gbèsè mi báwọn àfa wa tàná ti rí nu wọ́n jẹ́ ní eré hánrán tíjàmbá ṣẹlẹ̀ ńlò àwọn ní ń parí ìjọba àtijọ́yè àwọn ní ń parí ìjọkọ àtìyàwó àwọn ni wọ́n ń túlù ṣe wọ́n ń táyé ṣe làwọn èèyàn fi wọnú ìwádìí yìí wọ́n fi pè wọ́n sínú islam bẹ́ẹ̀ bá wọn hùwà abúlé ni bí ìgbà tí bí ìgbà tí kọ́ ìmbẹ̀sì jẹ́ ni bí mùsùlùmí kan bá hùwà abúlé ni mùsùlùmí yẹn ń ba ẹ̀sìn jẹ́ ni torí sìláàmù ọ̀ràn wa ní iṣẹ́ búbẹ̀ ní kọ̀ọ̀ràn wa ní wàá bú. اللهم آتنا حسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم كما حسنت خلقنا فحسن خلقنا اللهم كما حسنت خلقنا فحسن خلقنا اللهم كما حسنت خلقنا فحسن خلقنا اللهم إنا نعوذ بك من منكرات الأخلاق والأعمال والأهواء والأدواء اللهم إنا نعوذ بك من منكرات الأخلاق والأعمال والأهواء والأدواء اللهم إنا نعوذ بك من منكرات الأخلاق والأعمال والأهواء والأدواء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته